هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أتنك إن قوما ويقع الجوكو جمع بارك جمع على جكا شوكو يكابو سوري أتوني سوري أتوني أتوني أتوا tí a kò ní àlefikì òfin díìnì ọ̀làdùnní bẹ̀rẹ̀ ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmá center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsẹ̀ Sheikh ẹ̀ka bọ̀ sórí ètò sáà ìbéèrè tí wọn kọ́ máa fi ṣíde wọn náà ní ìbéèrè lẹ́yìn tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run lóbìnrin kan wọ́n ní kí ni ìdájọ́ islam nípa kí èèyàn jẹ́ ìyàwó kejì tàbí kẹta àti pé kí ni ìdájọ́ kí èèyàn gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kó wá máa gbé ọ̀rọ̀ náà kalẹ̀ láì ṣe ìwádìí ẹ̀kejì lábẹ́ ìbéèrè wọn wọ́n ní tí èèyàn bá jẹ́ tìyálé tìyàwó tí ìyálé àti ọkọ wá ní gbólóhùn aṣọ àìgbọ́ra ẹni wé débi pé ìyálé fi kó ẹrù ẹ̀ jáde kúrò ní ilé bẹ́ẹ̀ tí ìyàwó náà sì ṣàtìkọ láti sọ fún àwọn tó lè dá sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ìyáálé kọ̀ jálẹ̀ pẹ̀lú atótónu pé torí ìyàwó gan-an èmi ọkọ ṣe ilé òun jáde àmọ́ tó jẹ́ pé ọkọ kò lè jáde ọkàn déédéé jáde kúrò ní ilé fúnra rẹ̀ ni wọ́n ní èyí tó wá ń fà á tí àwọn èèyàn tó fi ń fi ojúkójú ojú wíwo ìyàwó wípé kí ni ìdájọ́ Islam lórí irú nǹkan bẹ́ẹ̀ eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì látọ̀dọ̀ harun abubakar wọ́n ní ṣé wọ́n ní ṣé ó dáa kí àwọn obìnrin mùsùlùmí kí àwọn náà kàn máa kópa níbi solatul janais eléyìí ó jẹ́ ìbéèrè kejì ẹ̀kẹta ó láti ọ̀dọ̀ adébáyọ̀ babatunde wọ́n ní ṣé egiti mari ṣé ó ṣe ìtẹ́wọ́gbà nínú ẹ̀sìn islam egiti mari bí wọ́n ti kọ́ nù. <laughs> بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè nípa ṣé ìhàwọ́ ní islam kò sí kéèyàn jẹ́ سي يهاون إسلام islam ko si أو je iyawo keji iketa tabi kerin نكي وكوانتو ko يهو naa ni pe gbogbo ẹni tó bá jẹ́ ó tẹ̀lé òfin ọlọ́run ó ṣe ń tọ́lọ̀ wọn bá lọ́tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa yóò dúró tì ọlọ́run ní dáadáa rẹ̀ hmm. ọlọ́run sì ní fẹ́rù bá ń lé ọkọ yẹn hmm. nítorí pé lọ́pọ̀lọpọ̀ nínú ìrọ̀mì èèyàn nígbà àwọn máa ń fẹ́ wọn náà ní kó jẹ́ pé àwọn ẹlẹ́ni àkọ́kọ́ lọ́dọ̀ ọkọ àwọn tẹ́nìkejì ò sì gbọ́dọ̀ bá wọn bẹ̀ hmm. àwọn ẹlẹ́ni àkọ́kọ́ ẹni tó tún gbẹ̀yìn so eléyìí báyìí èrò ọmọ èèyàn nu ṣùgbọ́n fi hàn lọ́n dá lórí pé òun gbà fáwọn ọkùnrin nínú àlùmọ́ yìí láti jẹ́ ẹni tí ó fẹ́yàwó kejì wọ́n bá rí i pé ẹyọ̀kan tó àwọn wọ́n sì ní ìkápá láti lè ṣe ọkọ fún àwọn ìyàwó kìíní kejì wọ́n sì gbé ìnáwó rẹ̀ bákan náà tó bá rí méjì òtún ẹ ọlọ́run tó gbà kó fẹ́ kẹta bákan náà títí tí èdórí ẹlẹ́kẹrin obìnrin kan ò gbọ́dọ̀ wá gbà láti jẹ́ ìyàwó karùn-ún ìgbéyàwó kẹfà àbí jù bẹ́ẹ̀ lọ torí pé òfin ọlọ́run ọba kò fààyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti fẹ́ tayọ ìyàwó mẹ́rin tó máa jẹ kẹ́nìkan kó dín dùndú rọ́ fún ọ wọn náà máa kó jẹ kó fi wá fẹ́ ọ̀sẹ̀ ìyàwó karùn-ún kó fẹ́ ọ̀sẹ̀ ìyàwó kẹfà ẹnikẹ́ni ó bá ti lọ́ọ́ jẹ́ ìyàwó karùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ kọ́ mọ̀ pé jókòó àgbèrè zìnà lòún jókòó pẹ̀lú ọkùnrin yẹn gbogbo ọmọ yòówù ọba sì tara rú ìjókòó bẹ́ẹ̀ wáyé ọmọ zina ni wọ́n ń perú wọn ìyá lásán ni wọ́n máa ní wọn ní bàbá irú ọkùnrin yẹn ò sì ní kú lọ́jọ́ kan káwọn ọmọ yẹn wá sọ pé àwọn fẹ́ẹ́ jogún ẹnìkan torí pé ẹni tó bá ti ta kò fi Ọlọ́run òfo àti òfìfo hmm. iná ni tí ó gbé padà látara ń tó ṣeun. a sì rí i pé ọpẹ́ ni fọlọ́ àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tọ́pọ̀lọpọ̀ ń gbọ́rọ̀ lọ ẹlòmíín ní ju obìnrin mẹ́rin lọ bákàtà rẹ̀ tẹ́lẹ̀ Hmm. ó ti dá àwọn ẹni tó lé sí mẹ́rin sílẹ̀ kí kálukú ọmọ lọ́ọ́lé wọn nísìnyí gba lórí pé ń tọrọ àforíjìn ń ronú pìwàdà kó tó di pé kú dé àwọn ọmọ tó ti dúgbọ̀nà zina ọ̀pọ̀lọpọ̀ wá owó tó tówó ó kó fáwọn ọmọ kọ̀ọ̀kan òun yìí ṣe bàbá yín lábẹ́ òfin tọ́lọ́n àṣìṣe àtà ìgbẹ́sìn yìí ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀foríjì ẹ̀yin náà tẹ̀síwájú ọlọ́run pẹ̀lú wa. kò sí nínú wípé èèyàn ò jámọ̀ nǹkan àbí iye èèyàn dànù pé kéèyàn lọ ṣèyàwó kejì àbí nítorí pé èèyàn ọba àjẹ́ nǹkan tó pàtàkì èèyàn fi wọ́n fi fẹ́yàn lẹ́kẹta àbí nítorí òkúta bàbá yàn èèyàn fi lọ jẹ́yàwó kẹrin rárá o èèyàn jà gánran ọmọge tó ṣe pé ó rẹwà kọjá àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn yóò sì jẹ́ni tó ṣe kọ́kọ́ mà títí débi tó lámì yóò sì lọ jẹ́yàwó kejì ẹ̀kẹta tàbí kẹrin kò sí bá a ti ṣe lè sọpá tóbi tó níwájú òfin ọlọ́run tá a fi ní tẹ̀lé hmm. so òfin ọlọ́run ju agbára gbogbo wa lọ lè ìjẹ́bù sì jẹ́ wọ́n ní sẹ́yìn àwọn lè máa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ ka àwọn máa bà yẹn jẹ́ láìsí pé àwọn wádìí ẹ̀yin náà ti mọ̀ pé kò hmm. ìwàkiwà náà ni ìwà kéèyàn jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ́ máa pẹ̀gàn yọ́ọ́ máa sòfófó gbọ́ yìí sọ yéèyàn ẹnu òun lọ pọ̀ jù nínú tí ó gbé àwọn èèyàn wọ náà tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmù ẹ sì mọ̀ pé àwùjọ ọba dáa púpọ̀ ju bó ti ṣe wà yìí lọ ìlọsíwájú eléyìí tí ó ga púpọ̀ kò bá sọ̀kalẹ̀ sí àárín wa hmm. tó bá ṣe pé abájẹ́ni tí máa jẹ́ pà máa sọ ẹnu wa ni so lọ́pọ̀lọpọ̀ gbà ẹnu kó bá mi lọ́pọ̀lọpọ̀ hmm. ẹnu ò jẹun rí ẹnu ò jẹun rán àgbà ẹnu ò jẹun rí sẹ́sẹ́ hmm. nínú àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n dilẹ̀ wọ́n dilẹ̀ fúnra nù wọ́n dilẹ̀ fún ìrẹ́gbẹ̀ wọ́n kì í rán aṣọ tiwọn níbi tó ti gbé ya ẹ̀rọ ẹlẹ́rù ni wọ́n gbé kárí wọ́n wàá fà tiwọn lọ́wọ́ gẹ́ngẹ́ so nígbà tí yẹn bá ti jẹ́ni tó ṣe pọ̀rọ̀ ọlọ́rọ̀ náà lọ tẹ́ bàtì yóò lóòrò ju mójú tó tiẹ̀ gbogbo ọ̀rọ̀ yóò wù tó má gbé wá bọ̀ kàfi pé ẹni tó gbọ́rọ̀ wá bọ̀ kì sòdodo ní sọ hmm. so nígbà tí mo bá gbà pé ẹni tó wá bá mi sọ̀rọ̀ kì sòdodo ní sọ àbúrò wa lọ sọ fétí kejì kẹta ó dìgbà mo bá wádìí dáadáa tí mo rí pé ọ̀rọ̀ yìí bó ti ṣe rí nù mo ti wá wádìí mo rí kó dodo náà lọ̀rọ̀ tán gbé wá sí gbogbo ọ̀rọ̀ tán bá gbé wá bá mi tó bá ti jó dodo náà ńlọ́lẹ́tọ̀ sí kí n máa tún sọ fẹ́ lómi. èèyàn wádìí dáadáa torí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ tọ́tọ́ láti sọ iná lèèyàn máa sọ. Hmm. òfin ọlọ́run bá ní ká sọ ọ̀rọ̀ wa sọ nítorí pé ẹlẹ́dàá

so ìwọ náà tọ́ ma gbọ́gbọ́ kúgbọ́ tí wọ́n gbé wá bọ̀ àwọn ti dé gúbọ́ ìwọ náà ti ṣe gbà á so ń tọ́ dájú ni pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n tẹ́wọ́ náà kalẹ̀ etí rẹ̀ bí ó ṣe wà ní ìdètí rẹ̀ nù bí ewé kókò hmm. láì jẹ́ pé wọ́n gé dànù àmọ́ wọn sọ̀rọ̀ òní gbọ́mọ́. so tó bá dénú sàárì títí dijọ́ gbẹ̀ndàlù kìyàmà a gbọ̀ngàn hmm. wa sọ. ọlọ́run lẹ́dàá kó sànù wa. wọ́n ní tí èdè òyédè bá ṣẹlẹ̀ láàrin ìyáálé àtìyàwó tí ìyáálé wa kókò lé tó sì jẹ́ pé ìyàwó ó gbìyànjú láti pe àwọn èèyàn pé kí wọ́n bá wọn pẹ̀tù sí àwọ̀ yìí kí wọ́n bá wọn bẹ ìyáálé kó padà sílé ṣùgbọ́n tí ìyáálé takú wọn lé tó lòun ní padà sílé lọ́wọ́ á mú mẹ́nu pé nítorí tìyàwó gan-an fi léun síta láì kò sì jẹ́ pọ́kọ ló lé síta hmm. kódà ńgbà mí irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ láì jẹ́ pé ìyàwó àtìyáálé jà hmm. tó lè jẹ́ pọ́kọ àtìyáálé ni wọ́n jọ tàn síra wọn ìyáálé yẹn wà á ti torí pé inú ń bí pọ́kọ tún fẹ́ lómi lò hmm. wọ́n bá lọ gba ọkọ̀ adé ìgboro bàbá wọn bá bẹ̀rẹ̀ sí kọlù hmm. ah, ìyá alágbájá sí òsì oníkẹ́nìkan ọmọ bò ń sọ so bí ìgbà tí nǹkan rọ́ọ̀lù yẹn hmm. ẹsìn wọn pé ń gbà mí nǹkan rọ́ọ̀lù yẹn yẹn ní máa rọ́ọ̀lù nǹkan ọwọ́ akẹ́rù ọwọ́ ajáde ńlẹ̀ àwọn yẹn wọ́n ń béèrè pé kí ló dé ọlọ́fẹ́rù ah, mítà ọfẹ́rù mítà ni nítorí tìyàwó rẹ̀ nìyí ẹyìn ọlọ́run fẹ́ ká máa sòdodo ìdí nu irú ìbéèrè tán béèrè ṣáájú ẹ ní wádìí ọ̀rọ̀ ẹ ní mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin ó ti máa kọ́lẹ́tì. Hmm. so nísìnyí ọkọ ò lélẹ̀ òun àti ìyàwó gan ọjà òun lọ́kàn rí pé ó ti sú òun ó sì lọ gbọ́kọ̀ ó bẹ̀rẹ̀ sí kẹ́rù dà sínú ọkọ kótó ti bí sẹ́dé ọba kó ti kókò ńlé ètò wa mú mẹ́nu ni pé ọkọ ló lé ọ ńlé kọ́dọ̀ fẹ́rù rẹ̀ dànù ni torí ìtìyàwó rẹ̀ ló sì ṣe ṣe bẹ́ẹ̀ àá ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين tí ó mà dájú kọ́ lọ́wọ́ gbé wa dìde lọ́jọ́ ńlá ni ọjọ́ tá a dìde fún ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé kí ni àwọn èèyàn máa ń parọ́ sí ganan rí àwọn èèyàn tó ń rojọ́ ọ̀rọ̀ fún àlìjáná wo wọ́n ní tí wọ́n fọ̀ iná wo ni wọ́n ní tí wọ́n sọ níbi àti wọbẹ̀ látàrí irọ́ ń pa fún wa so ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká rántí pé tá a bá ṣayé tán àlùkìyàmà náà ń bọ̀ torí ẹ ẹjẹ abẹ̀rù Ọlọ́run wọn lọmọ mọlera rẹ lé ọkọ hmm. wọn lọmọ kó ti sú ọ àbúrọmọ parọ bí nǹkan bá súyàn òfin Ọlọ́run tún ó tún wà lórí rẹ ìwọ ọfẹ gbé pẹ̀lú ọkọ ma fi kọlọ hmm. bọ ọkọ yìí dànù sọdá kiri àti gbogbo owó tó ná lé ọ lórí tó fi fi ọ san padà fún hmm. kálukú ó sinmi kẹran lọ lọ́tọ̀ náà lọ lọ́tọ̀ ti kọ́ wọn yìí pé ẹ ó sábòsí sí ó gún mi lápá ó tẹ̀ kò ní sírù rẹ̀ ìwọ wa máa parọ́ lẹ́yìn náà ẹsẹ máa kọpọlọpọ nínú àwọn èèyàn ní tí bá wù wọn ni wọn máa sọ fún àwọn ọfẹ. láàyè láàyè lẹ́la. ẹ̀hẹ́ ní ìṣe onílé ọkọ ti sú ọ. akẹ́ àlòrò jọ sí ìgbà tó kókó mi bọ́lọ̀ ń yọ ni. Hmm. ọlọ́run ti yọ kó lọ́fìn. Hmm. òní ọkọ̀ yóò wúlò ọkọ̀ yóò dá ìyá ní fi ń jẹ yín kódà ìyá ti ń jẹ yín ojú ètí ń jẹ táyà mọ́tò lọ. Hmm. sòkò sí wàhálà ọlọ́run ọ wá jẹ́ kó lórí ibú tún gbádùn mọ́ ọ̀rọ̀ lórí ibú lọ ń sọ ká wọn náà ló sì pé ló lórí ibú. Hmm. wàhálà ń bẹ nù gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ hmm, hmm. ẹ̀yin tó ń fẹ́ lọ ń sọ pé ọ̀fẹ́ mo ní náà kìnìún ọ. so irú àwọn èèyàn bẹ́ẹ̀ àfikún náà pẹ̀tù sí wọn nínú. wọ́n ní eh, ìyàwó òun àwọn èèyàn wá ń fojúkojú wò ó pé ìwọ ló lé ìyá léńlé ìwọ ò léńlé ìwọ sá ti já àárín rẹ àtọ́lọ́wọ́n dàfà àwọn èèyàn lẹ́jàre láàrin rẹ àtọ́lọ́wọ́n bá ti da òní wàhálà wọ́n ní sí àwọn obìnrin mùsùlùmí sáwọn náà lè máa kópa nù solatul janaza eléyìí tá à ń ṣe sókù lára dáadáa hmm. wọ́n kópa ńbẹ táwọn náà bá kópa ńbẹ wọ́n gbà ládàá ńlá tánàbí sallallahu alaihi wasallam tó pè ní qirot wọ́n á bí ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ní karate hmm. ànábì ní mithlul jabalil azim ládàá tó tóbi ní tó dàbí àpáta ńlá. Hmm. ẹ̀yin náà kópa nínú solatul janaza ẹ̀yin obìnrin mùsùlùmí ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ bókù lọ ibi tí wọ́n ti bò mọ́lẹ̀ o ìsọkùnrin àkàìrọ̀ ni bẹ́ẹ̀ ni ó tún kú. ẹ bí kankan sọ kò yé ètìtì mar kí ni jẹ bẹ ọ máa ti jẹ bá lóde larubá báyà wọ bọ larubá débẹ. <laughs> afuwa zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà nà ìṣàlá ẹ lórúkọ yín o. eré ìṣtìmáàrù tó lè wà lédè lárúbá náà ni kéèyàn máa sọkò nǹkan kan tó o sì sọkò lọ́dájú pé ń béèrè bóyá nǹkan míì ní ń béèrè tí o mọ̀ ó lè ṣe sọ yorùbá kó o gbọ́ lárúbá ọ̀ ń ṣe karambà ni. hello aleykum salaam wa rahmatulah orúkọ yín o. aleykum salaam wa rahmatulah orúkọ orúkọ yín. ọmọ ọba olúkúmọ̀ olúkúra tó pélé ni. ìbéèrè mi àkọ́kọ́ sọlá àti mi bẹ́ẹ̀ bá kù lẹ́nìkan tó fẹ́ kù lẹ́yìn tí ẹ mú dájọ́ rẹ̀ wá pé dúró ní lọ́dọ̀ ìmọ̀mù kéèyàn sì gbé jù náà ẹ̀yìn ọ̀bá lórí ẹ̀fẹ́ àti wájú ẹ̀sọ̀ ìmọ̀mù ńkọ́ ìní alákọ̀ọ́kọ́ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé téèyàn bá ní wà lọ́wọ́ lẹ́yìn ọ̀gá kan lápẹẹrẹ nínú àjọ kan kí àwọn ọmọ lẹ́yìn olóró ẹ̀fẹ́ àti débi bẹ́ẹ̀ wà wọn. ìyẹn wá wá ń gbé yéṣu wọ̀nyí èèyàn lẹ́sẹ̀ gbàjẹ́ pé èèyàn ń dí àwọn lọ́wọ́ láti rí ìkẹgbà lọ́wọ́ ẹni tó jẹ́ aṣíwájú òun pé èèyàn lè pinnu lọ́kàn yẹn pé èèyàn ò ṣe mọ́ látàrí pé èèyàn ò lè ṣàlàyé ju bó ṣe yẹ lọ pé àkórí bẹ́ẹ̀ ṣe wù fún ọ̀gbà yẹn gbọ́ irú ìgbésẹ̀ wo ni ìṣẹ̀yà sáàmù ńlá kalẹ̀ gbé yẹn pé láti ṣàfọ̀mọ́ àrùn yẹn. alhamdulilayi ẹni tó bá dánìkan wà ní sáfù tí ẹlòmíì pẹ̀lú rẹ̀ hadith anabi sallallahu alayhi ti imaamu ahmed rahimahullah tó gbé jáde nínú musnad rẹ̀ ó fi hàn wá gbangba ipò níta wọn ní ní sọlát anabi ní láwọn sọlát ẹlẹmọ nfaridin khalfa sọf ẹ̀yin wá sọ pé tẹ́ ẹ̀ bá wá rí ẹlòmíì wá dó tì yín ẹ sì lè lọ dó lẹ́gbẹ̀ẹ́ lè máàmù gẹ́gẹ́ bá a ṣe wí hmm. kí wọ́n á lẹ́sẹ̀ tó tí ẹ bá tò lẹ́yìn sáfù yẹn ẹ gbà pé ẹ ní sọlát hmm. ẹ sì tún tò pẹ̀lú wọn náà tú láàsì hmm. nítorí pé òfin ọlọ́run sọ pé wọn gbọ́dọ̀ máa ṣe sọlá kí wọ́n wà nù mọ́ṣáláṣí kọ́ wa káwọ́ gbéra kọ́ máa wòran torí pé àti ìrẹ́lómi tí ọjọ́ dó pẹ̀lú rẹ lórí sáfù ó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam hmm. pànàbì parí sọ̀lá ìgbà tí ó kọjú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ó wá ráwọn ẹni méjì kan táwọn takété lọ́ọ̀kan ó ní kí wọ́n pè wọ́n wá ìgbà tí wọ́n pè wọ́n wá wọ́n ní kí ló dé tẹ̀sí sọ̀láàt alastuma muslimayn ṣé ẹ̀yin méjèèjì ẹ̀ ṣe mùsùlùmí wọ́n ní mùsùlùmí ni wá wọ́n hmm. ní tó ṣẹlẹ̀ ni pé sallayna fi rihalina àti ṣe sọ̀láàtì nílé wa ká tó wá anábìlẹ̀ gbọ́dọ̀ tún dáwọ́ máa o tẹ́ ẹ bá wá sí mọ́ṣáláṣí tẹ́ ẹ bá pàwọn èèyàn ṣe sọ̀lá ẹ darapọ̀ mọ́ wọn walau kuntuma qad sallaytuma fi rihalikuma kódà kó ṣe pẹ́yìn méjèèjì ti ṣe sọ láti lẹ́yìn tẹ́ ẹ bá bá pé wọ́n ń ṣe sọ láti lọ darapọ̀ mọ́ wọn. torí rẹ̀ náà ni ẹ̀yin náà ráyè tẹ́ ẹ ti lè kọjá sọ́dọ̀ lè má mú wájú kí sọ láti yẹn lè wá àjẹ́ ìta sí rò. so ẹ sì fẹ́ dánìkan dó ń sáfù tẹ́ ẹ ti ní ní sọ láti ṣé kẹ́ ẹ máa lọ ni ẹ lọ hmm. ẹ tún darapọ̀ mọ́ wọn nítorí pé tẹ́ bá wà níbi tí wọ́n ti ń ṣe sọ láti ẹ jáde àyàfi tẹ́yìn bá ṣe mùsùlùmí. Hmm. wọ́n á ní táwọn bá ń ṣiṣẹ́ nínú kọ̀ọ̀kan táwọn sì jẹ́ ẹni tó jẹ́ igbákejì ọ̀gá yányá tí àwọn ọmọlẹ́yìn táwọn wá ń wọ́n máa ń ṣe táwọn máa ń gbé sùmàmí ọ̀rọ̀ wá bá wọn lórí ọ̀rọ̀ ọ̀gá yányá wọn olórí ipá wọn wá nǹkan kan kò bá wọn fọwọ́ sí ọ fọwọ́ sí kò fọwọ́ sí àwọn wá máa tún wá fẹ́ lo ẹni tó jẹ́ igbákejì yẹn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ṣàtẹ̀gùn láti fi máa rí àwọn àǹfààní tí wọ́n wá ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pàbó náà ní tún já sí wọ́n á tún àdálò náà lórí pétọ̀ ìwọ gan òun dí wa lọ́nà òjá ní dàgbàsókè lẹ́nu sẹ́yìn ìwọ gan kọdínà lọ síwájú wa so tí òun á ń ṣàlàyé fún wa pé kò rí bẹ́ẹ̀ tí wọn ò sì fẹ́ gbàgbọ́ tó ń lè ti torí rẹ̀ fi sẹ́lẹ̀ sílẹ̀ mọ̀ sílẹ̀ kọ́ wá sẹ́mi lọ àmọ́ tó bá lọ́nà mi tó bá ti torí wọn fi sílẹ̀ ó ṣera rẹ̀ nù hmm. torí pé òfin ọlọ́run ọbọ̀ gbà ike kó o ti torí tẹnìkan kó o kó nira bára rẹ̀ hmm. gẹ́gẹ́ bí Islam ò ṣe gbà kó ti torí tara rẹ̀ kó ní ẹlòmíì lára àti pé pápá gan lábẹ́ ìbéèrè tẹ́ ṣe yìí ọ hàn wípé ẹni tẹ́ pé kejì olórí òun ga aláìdáni hmm. ìdí tó fi jẹ́ aláìdáni pé wọ́n ń gbé ọ̀rọ̀ ẹni tọ́jọ́ ga àwọn yányán wá fún náà òun náà ń gbọ́ ń gbà wọlé ń rẹ̀ nì so nígbà tí ọba ń lọ bẹ́ẹ̀ títí tí ọmọ yìí pé ńgbà wọn tí wọ́n fẹ́ wọ́n padà fàbọ̀ sórí ti hmm. ṣe ń tẹ́tí tí wọn náà ń bá wọn sọ àsọlé lórí rẹ̀ bẹ́ẹ̀ náà wọn sọ tiẹ̀ náà fẹ́ lómi hmm. so ńgbà tó wá yí lé wọ lórí ọwọ àsọpọ fẹ́ fi sẹlẹ sílẹ̀ mọnà ibi ìyá téèyàn jẹ náà lèèyàn kọ lẹ́tà sí bàbá lọ́nà mi ìfilẹ bàbá lọ́nà mi má sí hmm. kó sì pa àbòsí ti tiẹ̀ náà wọn hmm. máa ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ wa báyẹn tí wọn náà bá ń dá sí wọn fẹ́ gbé tiẹ̀ náà lọ bẹ́ẹ̀ lómi. Ah. hello ẹ ti já hello kọyìn o. máa ń sáà ní sọ̀rọ̀ ẹ̀dáàkùn obìnrin tí wọ́n bá mọ̀ ń ṣe nǹkan oṣù lọ́jọ́ márùn-ún tó látàrí àwọn oògùn tó wá lò wá yípo sí ọjọ́ mẹ́fà àbí sí ọjọ́ méje tó hmm. tó bá ti di lẹ́yìn ọjọ́ márùn-ún yóò mọ̀ tún ìrìn àbí kò ní tún ìbéèrè mi kejì ni pé. hello irú oògùn wo ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lò. obìnrin ìgbà tó complete wọn ní hospital wípé menstruation wọn kò ṣe dáadáa so wọ́n á fún ní àwọn oògùn kan kí yóò fi mọ ara déédéé. ìbéèrè kejì hmm. ni pé alhamdulilayi ọkọkọ obìnrin tí máa ń ṣe nǹkan fún iye ọjọ́ kan pàtó hmm. ń lo àwọn oògùn kan látàrí ara rẹ̀ ọ̀yá a jẹ́ pé látàrí oògùn yẹn ọjọ́ nǹkan oṣù yẹn ó di pé ń ṣe ségesège bóyá látijọ́ márùn-ún di mẹ́rin bóyá láti márùn-ún di mẹ́fà lópin ìgbà tó bá ti rí i pé nǹkan oṣù náà sì ni ti ń wá hmm. yóò paṣọ láti tì nígbà tó bá tó dá náà ni ọwẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé òun lọ lọ ṣàfọwọ́fà oògùn tí ń lò yẹn oògùn pé wọ́n fẹ́ lóyún ni sọ̀rọ̀ tó bá ń lòògùn pé wọ́n fẹ́ lóyún eléyìí ẹ mọ̀ pé láìrò tẹ́lẹ̀ lẹ́jọ́ máa jáde fún gbogbo gbà. Hmm. so ọlọ́run kò sì dóbìnrin kan tí ó máa fi gbogbo ọjọ́ ayé ṣe nǹkan hmm. so ìwọ iye ọjọ́ tó fi máa ṣe nǹkan sùn tẹ́lẹ̀ ìjọ márùn kò ní yí hmm. gbogbo ẹjẹ tó bá ti wá lẹ́yìn ìjọ márùn á kà kún so wàá wẹ wàá sì máa sin náà wa wàá máa tọkọ rẹ bá yóò bó ti ṣe sọ́rọ́ tó mọ́lùkù tọ́ka sí asalaamualeykum sa. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè. ìlú mohannas láti Abuja. ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé tó bá ṣẹlẹ̀ pé èèyàn ń tajà. Hmm. ọ̀rọ̀ ọjà yẹn dẹ̀ ní ẹ̀sùn pé lágbègbè ibi téèyàn wà wọ́n ti wá máa di wípé ọjà yẹn ti fẹ́ bọ́ sí tí wọ́n ti máa rà lọ́wọ́ ló ti bọ́ sí rẹ̀ jẹ. bíi fún àpẹẹrẹ pé ká rajà ká wá fẹ́ mú ju ká mú ju nǹkan tí ó yẹ kí wọ́n mú ju owó wọn lọ. bí ò bá ti wá gbà wọ́n máa wọ́n wá gbójú ẹ̀kan wọ́n ti wá mú yàn lọ́tà tàbí kán ra ìjà kán mọ̀ fẹ́ sanwó á ní pé àwọn ń bọ̀ tó bá ti tó bá ti wá ra ìjà táwọn á lọ bòmíì lọ́ máa ra ìjà wọn ní sanwó nítorí bẹ́ẹ̀ èèyàn wá fẹ́ gbà fún wọn pé àìrè jẹ eré mi náà ní gbà àwọn àti pé ẹni yẹn muslim burúkú ni kì í ṣèyàn gidi wọn á lẹ àwọn nǹkan burúkú mọ̀yàn lára pé látara pé ẹ̀sìn pé kìíní kan pé kì í ṣe muslim gidi torí àìpé ẹni ò fẹ́ gba ìrẹ́jẹ. bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ni pé kí ni àti islam kọ sí kí ẹ̀yẹ́ máa sọ yìí pé ẹgbẹ́ fẹ́ rajà láàárọ̀ ẹ̀ mú wá ní ilé ta. <laughs> wọ́n fáwọn ẹsẹ̀ ń lọ́nu. alhamdulilayi àkókò islam kò gba ìrẹ́jẹ hmm. kò sì gba káfọ̀bọ lọ yẹn sọ ẹ sì máa pé ọjà títà yẹn òfin ṣẹlẹ̀ àṣọ pé wọ́n mọ sórí ọgbọ́n ni hmm. bó bá ṣe pín sí iná ni owó rẹ iná ọmọ jèrè ń bẹ̀ sí hmm. so nígbà tí ẹnìkan wà rajà lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé hmm. eh, wọ́n ti pè múdù ráìsì kan lọ́ra hmm. wọ́n á fẹ́ gba múdù kan àti agolo kan agolo kan ti jẹ́ ó nítorí káwọn lè wà wá ń jọ́ mi hmm. islam ò bẹ́ẹ̀ bákan náà kéèyàn rajà kọ́ mọ́ sanwó islam ò bẹ́ẹ̀ ṣé tó bá wẹ lẹ́nu ló lè fi wá rọ́ọ̀fù rẹ̀ so ìwọ́sá ti jẹ́ ẹni tó dúró déédéé wọ́n sì jẹ́ ẹni tí máa wọ́wọ́ mọ́jà tiẹ̀ náà kó dé ìsàìjẹ́ èrè tọ́pọ̀ jù ìníta ó ti wà wọn bá tó jẹrú èrè bẹ́ẹ̀ ìbá ti jèrè díẹ̀ Ọlọ́run fòrè sí anabi hmm. sallallahu alayhi wa sallam onímọ hmm. onírọhìmọ allahum rọhan samhan ìlàbẹtà samhan ìlàbà Ọlọ́run kẹ tani ẹni tó ṣe pé pẹ̀lẹ́ ni o hmm. nígbà tí ó bá tajà pẹ̀lẹ́ ni nígbà tí ó bá rà àwọn olùmọ́nìtùmọ̀ pẹ̀lẹ́ yìí olóyìn kí tó bá ti rí pé ń jèrè díẹ̀ tánájà lọ́nà tó fi jèrè díẹ̀ oníwowó ọmọ yóò sọ lẹ́yìn tí ọba sì tún rà náà ó ti ná orí pé ń tí wọ́n bá tà fún bẹ́ẹ̀ wọ́n sì ní ọmọ owó wá yóò sanwó rẹ̀ ni kì í sì báyà ṣe máa ṣe pé nìsín ọjà yìí wọ́ọ̀rà alẹ́gbẹ̀rún márùn ọwọ́ ara ẹni náà ní ẹgbẹ̀rún márùn àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wọ́n á sọ láti fi tọ́jú ẹgbẹ̀rún márùn àti kí n tẹ́ ẹjọ́ gbà ń pàdé tẹ́ ẹ máa ṣe òun náà ní kí tẹ́ lọ síwájú máa ọ̀dà tí ọba máa gbé bẹ̀ ìwọ ọ̀ wá tà fún didi ijọ́ mẹ́wàá kátẹ́gùn lọ́ọ́ máa la hmm. àbáwọn tẹ̀jọ́ ń ṣèpàdé tẹ̀jọ́ ń dábàá kábàá àwọn náà máa gbóúnjẹ tàárọ̀ tọ̀sán àti talẹ́ wá fún ọ àbí yẹn ṣe lè máa fìyà jẹra rẹ̀ hmm. ọwọ́ àmọ́ akira rẹ̀ bá bẹ ẹgbẹ́ kan tó ẹ kékọ̀ wọ́wọ́ fún ọ láti fi ṣòwò hmm. àmọ́ wọn máa làlẹ́ ọ lọ́wọ́ oyè báyìí lẹ gbọ́dọ̀ máa tajà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ amánisẹ́ ní gidi lọ́pọ̀lọpọ̀ torí tí ọba ajá amánisẹ́ ẹni tó ṣe pé ìwọ ọmọ owó tó fi ń ṣòwò bó ló ti ṣe tó bó ló ti ṣe kéré mà ó sì ní kọ́bọ̀ kan tó fi dá lókòwò òun á sọ fún pé tó bá rówó ra gbá sórí àtẹ kò gbọ́dọ̀ ta igbá hàn àfiyè báyìí hmm. tó bá sì tà níye tó kéré sí eyín ìpìlẹ̀ ti fi lélẹ̀ yìí tá pè ranù hmm. torí ẹ̀ o gbìyànjú láti rí i pé òwò ọmọjà hmm. tó bá ti wo ọmọjà jù ọ̀pẹ̀ ń bẹ̀ ẹ̀ rí ọ̀rọ̀ káràkátà bọ́lọ̀ ti ṣe ṣe ní pé ó lè jèrè o sì tún lè má jèrè ńgbà mi hmm. ó lè jẹ́ pé ojú owó ló tajà kódà èèyàn máa ta kiri sójú owó ńgbà mi ebi bọ́jà bá ti ṣe wá ni ìwọ́n tó ta tó sọ́ọ̀tì lónìí pẹ̀lú ògùn ọlọ́wọ́ náà lọ́ọ́ ta lọ́la tó tún jèrè hmm. orí ẹ̀ àmọ́ kí wọ́n á yàn ọ́ jẹ ike wọ́n máa mú ọjà lórí igbá rẹ láì sanwó àbí wọ́n máa mú lẹ́sìn tí wọ́n rà ọ̀wá ní sọ̀rọ̀ àwòṣe ní sọ̀rọ̀ ìsìláàmù hmm. ọ̀gbà ìsìláàmù ní ọ̀gbọ́rọ̀ yòzàl gbogbo tí wọ́n bá fi nìyẹn lára ìsìláàmù ọ̀gbà wọlé lábẹ́ àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam tó ní láàbọ̀rọ̀rọ̀ wọn náà dé náà ayé yẹn jẹ́ òsí ayé yẹn jẹ́ òsí ẹ àwọn èèyàn á sì gbẹ́sìn yẹn jura lọ ẹ̀hìn tí wọ́n bá dúró tẹ̀sìn dáadáa àkókò kókó náà wọ́n máa pè ọ́ ẹ rí gbogbo àwùjọ wa náà ní níìsì gbogbo ọmọ tí bá ti ń sẹ́sì gbogbo ọ̀dọ́ tí bá ń sẹ́sì gbogbo bàbá tí bá ń sẹ́sì gbogbo obìnrin tí bá ń sẹ́sì ó rí lẹ́ẹ̀ máa pè wọ́n ni hmm. kí kúkú so rí lẹ́ẹ̀ pè wọ́n torí pé èèyàn ò sẹ́sì Hmm. ẹ̀yin sì fẹ́ ba ẹni tí ń ṣẹ̀sìn ló kọjẹ́ lọ́nà tó fi jẹ́ pẹ́lú mi tí ò tí ì ṣẹ̀sìn ò ní darapọ̀ mọ́ wa hmm. hmm. bẹ́ẹ̀ ni iṣẹ́ àṣetọ́ nìyẹn so má jẹ́ kó bọ́ ọlọ́kàn jẹ́ má sì jẹ́ kí ọ yẹ ọ lẹ́nu. bákan náà wọ́n ní táwọn bá ń tajà tẹ́nìkan bá ṣe àwọn lọ́wọ́ láàárọ̀ tí ò sanwó ọjà ṣé èèyàn lè sọ fún yín pé má wàá gba ọjà lọ́dọ̀ tèmi láì sanwó má fáwọn ìṣiṣẹ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nítorí pé à ń rajà láì sanwó yẹn yìí padà sọ ẹni tí ń tajà dìtàn lọ́jà ni ọ mm, mm. padà fọjà lẹ́njọ́ kan mm. lẹ́njọ́ sì sọ ọ́ dáhùn àwọn náà ó tún fi rẹ̀ mà ti jẹ gbàrún ṣé báyìí náà lẹ gbagbá lórí rẹ̀ láwìn láwìn láwìn láwìn tán ẹ nísìn nílùú mi nísìn lápé ìwọ ń tajà wá wá fẹ́ gba ọjà <laughs> ṣé èmi ni wàá gba àpò eh, ṣúgà méjì tì lọ́dọ̀ yìí. ní àwọn wọ̀nyí. ọba ti dọ̀sán ọmọ kówó bọ̀ lẹ́yìn hmm. ọba ni wọ́n gbé. Hmm. àfa ẹ bá ní rí ma ọ̀sán ọba ní fọ́n ma. torí ẹ ọ yẹ kẹ́yìn kẹ́ ń tajà kẹ́ ẹ mọ̀ pé ẹ pàtẹ kalẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní táwọn hmm. gbogbo àdúgbò kan lẹ̀ ó kàn dá pọ̀ wọ́n ní àwọn ní apàtẹ mọ́ta àwìn tó bó ṣe ẹ kórè nù. lẹ́yìn náà tó bá sì wàá rajà lọ́dọ̀ rẹ̀ tó lóun fẹ́ <laughs> tó bá tún dé lọ́la ẹ̀ tún pé ọ padà wá lọ́la torí pọ̀ la yóò máa sun wájú náà so torí wọ́n sọ ọ́ di lẹ́lẹ̀ ẹni tí ọba sì fẹ́ bínú torí pọ̀ tàwọn fún ó kúkú bínú ó sàn ju kí wọ́n sọ ọ́ di lẹ́lẹ̀ lọ kí wọ́n máa wá bínú. Mm. jazakumullahu khairan ya sheikh hello. alo salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín yẹn ti ń pè. lẹ́yìn kọ́sìmì láti ìgbà kan. ìbéèrè yín akẹ́ àwọn dọ̀tún wa kọ́lọ́n jẹ́ àwọn fẹ́ lórí dáadáa. àmín. mo ní ìbéèrè méjì fún dọ̀tún wa ni. naam. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wípé ẹni tí ó ń hùwà bàjẹ́ hmm. tó fẹ́ àtúbà ṣé dandan ni kó túbà níwájú àwọn ẹ̀dá dàmà ni àti tó bá ti tó bá wájú ọba adẹ́dà ó ti bù ṣe. ẹlẹ́kejì ni pé èèyàn méjì tó ń jà àwọn méjì tí wọ́n ń jà tí wọ́n ń wẹ̀ fún tó wá dé wípé ẹ̀ẹ̀kan tarẹ̀ ẹ̀ẹ̀kan ló ń dàn fi jáde láyé wọn gbà tó jáde láyé wọn kó ẹjọ́ dé police station wọn ṣèdájọ́ ó ṣẹ̀wọ̀n ṣé ìdájọ́ ayé yẹn ṣé ó ti tó níyà fún ni àbí ló bá tún di ọjọ́ gbèdé ó tún ní ìyá mi ṣe ọba ẹlẹ́dọ̀ fi jẹ. àwọn béèrè tí mo ní kí mo kí n bí sọ. alhamdulilayi a ṣe ìdájẹ́ òbílẹ̀jẹ́ tó fẹ́ túbá wọn ní sẹ́ńbù kàtà kó kéde ìtúbà rẹ̀ lójú táyé ni èmi tó bá ti túbọ̀ láàrin rẹ̀ sọ́lọ́run ti tó nínú Islam àbùkátà kàmàkà. Hmm àbùkátà ká gbéra wa bọ́ sójú táyé ká máa wá kà pé mo ti ṣe báyìí mo ti ṣe báyìí rí mo ti wá túbà ń ṣe bẹ́ẹ̀ mọ́ hmm. láàrin rẹ sọ́lọ̀ ń tọ́ba ti túbọ̀ ti parí wá jẹ́ kí túbà rẹ kó jẹ́ tawbatan nasuha hmm. ìtúbà tó mọ́kànga ní ìtì ìdọ̀tí àbí pàǹtì tí ò ní sí lára rẹ̀ èwo ni ìtúbà tí dọ̀tí àbí pàǹtí tó tí máa yí lára ọ̀nà ni kéèyàn túbà ìtúbà olóńgbò hmm. ó ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ó jẹ́ pé wọ́n bá tún ti ráàyè lọ́la ó tún kẹran jẹ

wo ò sì fẹ́ kán àbùkù ká ló dé tó sì ń kán àbùkù. so nítorí de eléyìí kó o sì ṣe bẹ́ẹ̀ láyé ó pé ọ bí kò dé díjọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ lọ tó bá pè yàn lába ṣe á dá nǹkan rẹ̀ padà fún ibi tó ti lè hànú tẹ̀lé ìjẹba. wọ́n ní tí èèyàn méjì bá ń wọ́ọ̀dì mu tẹ́nìkan ti ẹnì kejì ẹni tí wọ́n ti tó ṣubú tó bá bẹ̀rẹ̀ lọ́ọ̀kìyàmọ̀ àwọn ọlọ́pàá bá mu wọ́n bá tì mọ́lé tí àtìmọ́lé tó ti sun ó tó láti fi dí ẹ̀mí tí òun ṣekú pa nínú ìdájọ́ ọ̀tọ̀lọ́n ọlọ́mọdé hmm. kò tó eléyìí ìpalẹ̀ mọ́ ni hmm. táyé yẹn ìpalẹ̀ mọ́ lásán nítorí pé òfin ọlọ́run yìí ṣeré hmm. ọlọ́run ṣàdédé ṣòfin kalẹ̀ nítorí kẹ́lẹ́ bá fetí pàlàbà rẹ̀ ọlọ́run ṣòfin nítorí kẹ́lẹ́ bá tẹ̀lé ni. àkànnàkùnmọ̀wá kákóní ìsinyìí ẹnìkan ó ṣekú pààyàn bẹ́ẹ̀ ti ṣe wéyìn lábẹ́ ìdájọ́ òfin tọ́mìyàn tó fọpọlọ gbé kalẹ̀ so àwọn wá rí i pé bó ti ṣe pààyàn pípa làwọn pa so àwọn náà bá pa wọ́n gé ọrùn rẹ̀ tọ̀ lábẹ́ òfin ọlọ́run pípa tán pa kò tí tó hmm. torí pé pípa tán pa kìí ṣe ìtọ́lọ̀ ní kí wọ́n lò kí wọ́n fi dédì pọ́yẹ ká mọ̀ pọ́yẹ kí wọ́n pa ni wọ́n lò. Hmm. so ẹ fọwọ́ pa idọ̀ ọlọ́run lójú ẹ tẹ̀lé òfin ọlọ́run ọba tó ṣe òfin tiyín tẹ fọwọ́ ara yín ṣe lẹ fi pa kò tí ì jìyà pípatọ́ pààyàn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyà báwo á lọ lẹ̀ wọ́n lásán àwọn nìkan sanwó ọmọ yẹn àwọn ti lọ ẹsẹ̀ sí ẹsẹ̀ kọ̀ hmm. kò sí nǹkan kẹta ẹ lè lò sí tọ́lọ̀ hmm. ilé ìjẹ́ iná ló fà ló fi jẹ́ pé ewu ńlá ń bẹ lórí káwọn mùsùlùmí kan wà láwùjọ kó mọ́ gbìyànjú láti rí pé òfin ọlọ́run káwọn máa mú ṣẹ hmm. because tá a bá mọ́fin ọlọ́run ọba ṣẹ gbogbo ṣẹ ni wọn á wà in danger. Hmm. lọ́nà tó ṣe pé gbogbo ẹ̀ lọ́lọ́run bí wá léèrè tó bá di lọ́la gbẹ̀ndà òkè yá. hello. wàhálà sàlámù rahmatulahi wabarakatu orúkọ ìgbà tí ń pè. ẹ̀fọ́ àṣàlù mi láti ìwé. ìbéèrè yín. ọlọ́run jẹ́ kí á rí àwọn dókítà rẹ̀ pẹ́. àmín. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé jẹ̀nàbà nínú àwọn ìpín tí tó yẹ kó tó lè kó lára èèyàn àfi kéèyàn kéèyàn wẹ̀ hmm. ṣùgbọ́n tó bá jẹ́ wípé ibi tí àyè tí àwọn wà kò jẹ́ àyè tí ò sí omi ni hmm. so àsìkò yìí sì ti wọlé gbà yẹn ìgbọ́n náà lè lo táyà mọ́mù láti jẹ́ pé jàǹdà yẹn yóò fi fúyẹ́ ní ara wa ká fi lè rí ìrùn kí kí ó fọwọ́ tó lè wá sí ìṣẹ̀lá kọ́mọ́lì bàbá máa lọ ẹ̀yọ́ ọ̀gbìn lọ. alhamdulilayi ẹni tí jáná bàbá ń bẹ lára rẹ ti ń bẹ ń bi tí kò ti sómi tó lè fi wẹ̀ abómi ń bẹ kò lè lò ó nítorí àárẹ̀ tó wà pẹ̀lú rẹ̀ kódà kó ṣe gbígbóná kò lè lò torí àárẹ̀ rẹ̀ ò gbà kó fomi kan rárá yóò sì tẹ̀yẹ̀mú tẹ̀yẹ̀mú mi ò fún láǹfààní láti ṣe sọ́lá ṣùgbọ́n jánábà yẹn sì ṣẹ́kù lára rẹ̀ so nígbà tó bá tó rómi àbí ìgbà tó bá tó lè lómi yọ wẹ̀ ìgbà náà ní jánábà ó kú lára rẹ̀ àmọ́ àwọn sọ láti tó ti ṣe pẹ̀lú tẹ̀yẹ̀mú kò ní tún ṣe má. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà tó lu jábí ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá láti ọ̀dọ̀ abdulkareem kawish adébáyọ̀ ah, wọ́n ní èèyàn jẹ́ máníjà fáàmù ọ̀sìn abìyẹ́ kan tí wọ́n ti ń sin ẹdìẹ nínú kádàrọ̀ ọlọ́run àwọn ẹdìẹ kọ̀ọ̀kan máa ń kú àmọ́ àwọn òṣìṣẹ́ fáàmù yẹn tí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n máa ń béèrè lọ́wọ́ mánéjà pé kádàkùn kan yọ̀ǹda òkú àwọn ẹdí ẹ̀hún fún àwọn torí pé ọbẹ̀ ni lọ́dọ̀ tàwọn wípé ǹjẹ́ ó bójúmu nínú òfin ẹ̀sìn Islam láti máa yọ̀ǹda irú àwọn òkú ẹdí ẹbí ẹ̀ àwọn òkú ẹdí ẹbí ẹ̀ fún wọn torí ti pé àwọn mùsùlùmí míì náà tí ẹ̀sìn ò dùn lára àjọ òwòlá lọ títí àwọn náà wọ́n máa ń béèrè pé kí wọ́n yọ̀ǹda irú òkú ẹdí ẹ báwọn fún àwọn wọ́n ní ṣe ǹjẹ́ ó tọ̀yìn nínú ẹ̀sìn Islam láti máa ṣe bẹ́ẹ̀. alhamdulilayi kò tọ̀nà rárá hmm. nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá ó ṣe kájọkùn bètè òṣèlè wọ̀ hmm, innama harrama alaykum al-maytata wad-dama wa lahma al-khinziri wa ma uhilla li ghayri Allahi bihi àbí wa ma uhilla bihi li ghayri Allah ọlọ́run ọba ṣe lé wọ̀ pé ká jẹ òkùn bètè ẹran òkùn bètè ẹran náà lẹ́ran kó tó kú fúnra rẹ̀ láì jẹ́ pa àdúgbò rẹ̀ hmm. tí èsì ṣètẹ̀já torí ẹja ọlọ́wọ́n bá ṣe jíjẹ rẹ̀ lókù ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fún wa. Hmm. tọ́ ilé ìbá yé wa ọjọ́ pé irú bẹ́ẹ̀ ti ṣe ń ṣiṣẹ́ ní ilé ibi tí wọ́n ti ń sin adìẹ yẹn gbogbo adìẹ tó bá kú ẹ mọ̀ bẹ́ẹ̀ ń ṣe ń dànù síbi tọ́wọ́ ẹnìkan nínú àwọn jẹkújẹ òtí ní tẹ̀. Hmm. nítorí pé tó bá pè yín lẹ bá fún wọn jẹ tẹ bá fún wọn ní nǹkan tó ti jẹ́ òkú ń bẹ tẹ̀ tẹ bá fún wọn jẹ ẹsẹ̀ lọ́n Hmm. nǹkan tí o bá ti tọ́ka jẹ àyè bóyá pé kọ́ lọ jẹ. Hmm. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah wa barakatuh dín pé o. orúkọ mi náà bí amúnà àdúgbò rẹ. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ìjẹ́ tí èèyàn bá ń wá ìṣe kan tí wọ́n ń bu apá òun yàn nítorí bá ń dé bẹ́ẹ̀ òun yóò ṣe dédé òun fẹ́ ọwọ́ á débi gbogbo ìdíje tó tó tó bẹ́ẹ̀ ètò ènìyàn náà lè dè ìyá àtọmọ kan gbà ìyá wa ń gbé ọmọ tó dè ọmọ náà wà ń gbé ìyá rẹ̀ tó dè nínú ìsìlámù ọ̀fẹ́ dìbò àkọ́kọ́ islam ọgbà kọ wá pò hmm. islam ọgbà láti pìlẹ̀ àbọ̀rọ̀ máa ṣẹ̀ṣẹ̀ sọ pé ó sì lérí kan hmm. islam ọgbà kọ wá pò torí tí ọba wá pò ọlọ́run ọdọ̀ ọ̀dà hmm, gbogbo àwọn àdéhùn rọ́pò lè mú sẹ́tẹ́lẹ̀ náà torí pé islam sọ pé má wàá pò tó o bá fi lè wàá pò ọlọ́run ọ̀dọ̀ọ̀dà. yàtọ̀ sí lè máàmù níjẹ́ pé wọ́n kọ́ mọ́ṣáláṣí kankan lẹ̀ wọ́n ń bùkátà lè máàmù bẹ́ẹ̀ ó sì rí pé ọ̀kájú òṣùwọ̀n tó bá ṣe ìdánwò fún ọ pẹ̀lú ògùn ọlọ́run pass tọrọ pé kí wọ́n sàn lè máàmù. Hmm. eléyìí ti wáyé láyé anabi muhammed sallallahu wa sallam lọ́kàn náà àwọn sàhábà tọrọ wa sallam kó ń sùn lè máàmù anabi sì ni a ti fi ọ sí hmm. torí wọ́n rí Hmm. so irú àwọn nǹkan báwọn tó bá pọ̀ tọrọ rẹ̀ eléyìí ò burú àmọ́ kò lè ayé mo fẹ́ dipò kan mú wá ọ fẹ́ di ọ̀gá kan ọ fẹ́ dadarí ọ fẹ́ daláṣẹ gbogbo irú àwọn eléyìí tí wọ́n bá wọ ọlọ́run ọ̀dọ̀ọ̀dà hmm. tí wọn náà bá fẹ́ mọ òdodo ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kò ní ìdí kò díjú kò tún yájú gbogbo wa náà la mọ̀ gbogbo ẹni tó wá pọ̀ ní gbogbo orílẹ̀-èdè wa ìta lórí sí ìta hmm. lórí sí ṣé bí gbogbo ẹ náà ń tẹ̀ ń dá sí pàbò yìí náà ni àdéhùn ẹlòmíràn yìí pé ten point agenda ẹlòmíín ní twenty point agenda hmm. gbogbo agenda yà àríkan àríkan so eléyìí jẹ bó ṣe jẹ wàhálà òdodo lọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó bá jẹ pé ipò yẹn wọn kàn fún yàn tí wọn tọrọ hmm. Ọlọ́run ọbọ pẹ̀lú ẹ so bẹ́ẹ̀ náà anábì sallallahu alaihi wasallam hmm. sọ so bákan náà wọn ní ìyá àtọ máa ń jà ìyá ń ṣépè ọmọ ń ṣépè àwọn nǹkan tẹ bá ti máa mọ̀ máa béèrè ní ìsìnkápẹ́ yìí ò gbẹ́sìn yìí sọ bá múnú àṣà wa náà pé kí ìyá ọmọ kan máa ṣépè kọ́mọ náà máa ṣépè fún sọ́ba mu so hmm. islam wọn sì wá sọ fún ọ pé ó dáa kó o máa fún ìyá rẹ hmm. islam tó sọ fún ọ pé àlìjánná rẹ abẹ́ gìgísẹ̀ ìyá rẹ ló wà so islam tó sọ fún wa pé ṣe dáadáa sí ìyá rẹ lórí ẹ̀mẹ́ta kó tó ṣe dáadáa sí bàbá rẹ lẹ́ẹ̀kan nínú dáadáa ṣíṣe sí ìyá rẹ náà ni kò máa ṣépè fún hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn ò lórí lọ́wọ́ wàláhì ìyá tó bíyàn ìyá tó bíyàn ẹ̀gbọ́n tánàbí sọlọ láàrin sẹlẹ sọ pé ẹ gbọ́dọ̀ bú àwọn ìyá yín nítorí pé ọlọ́run lánàá gbogbo ẹni tó bá bóbi rẹ̀ wọ́n sọ pé bó láti ṣe wa ìwà anabi sallallahu alaihi wasallam anabi náà ẹnikẹ́ni tó bá ti lè bóbi olóbi mm. ó ti bóbi rẹ̀. la ilaha illallah. ẹ mọ̀ pé láwùjọ tiwa ẹ̀kọ́ ò sí lọ títí nípa bó ṣe yẹ ká máa hùwà. lónìí yìí ọlọ́run ló mọ iye ìgbà tẹ́lómi ti bú yọ̀ǹyà. ọlọ́run ló mọ iye ìgbà tẹ́lómi ti bú bàbá ń bàbá. ẹ̀bí bú ń bú yọ̀ǹyà ìyá rẹ̀ ló ń bú. Mm. bú tó ń bú bàbá ń bàbá bàbá tiẹ̀ ló ń bú. Mm so islam sì sọ pé ẹni tí bá ti ń bú òbí rẹ̀ báwọn ọlọ́run làánà rẹ̀ ẹ̀yẹn wo inú àṣà wa ni tọ́mọ bá ṣe bó la máa yẹ tọ́mọ bá ti yaka yẹ tọ́ba hmm. yẹ hmm. ah, ah. <laughs> ọ̀rọ̀ tó tọrọ lórí ọ̀nà ó lè máa ń gbà abọ́fẹ́ yẹn. láàyè láàyè lọ́wọ́ ìyá ti á jẹ iṣẹ́ ìyá lọ́sọ̀ọ́ ni. Eh? <laughs> so gbogbo àwọn ṣàṣàkàṣà àwọn wakiwa islam ti wọ farama hmm. ẹni tí èsè mùsùlùmí bá ń ṣe bẹ́ẹ̀ kò lè yà wá lẹ́nu hmm. ìwọ́n tó pé rẹ mùsùlùmí kọ ẹ̀kọ́ wo ni islam rí kọ́ tó dì mọ́. ìṣègùn náà kẹrin sheikh zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. wàhálà ìkànnì. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń pè é mọ́mí abdulrahman akíndéníṣù. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ tí ọkọ bá tí ọmọ bá tí bàbá bá kú hmm. tó wá fi àwọn ọmọ sáyé tí bàbá yẹn wá àwọn ọmọ yẹn kéré ta nínú ìdájọ́ Islam ta ló yẹ kí ó kó dúkìá àwọn ọmọ yẹn pamọ́ nígbà àwọn ọmọ yẹn fi dàgbà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí bàbá tí ọmọ bá kú tó fi bàbá rẹ̀ sáyé tó wá láwọn ọmọ mm-hmm. lẹ́yìn ìgbà tó mọ wa kú tán tí bàbá náà wa kú tí àwọn ọmọ ọmọ yẹn tí wọ́n lẹ́tọ̀ọ́ nínú ogún bàbá bàbá wọn. ọ̀dà náà. alhamdulilayi ẹ tó bá jẹ́ pé ẹni tó kú ó kú ó fọmọ sílẹ̀ sáyé mm. ìmọ̀tòsí kú tó fọmọ sílẹ̀ sáyé wọ́n tún fi dúkìá lẹ̀ wọ́n ní ta lẹni tó lẹ́tọ̀ọ́ orúkọ ọmọ mójútó dúkìá yẹn táwọn ọmọ fi dàgbà ìbéèrè tẹ̀sí yẹn kò kún Hmm. nítorí pé ńgbà tó kú tó fọmọ sáyé ẹnìkan ló bímọ fún un hmm. ṣé kò fìyàwó náà sáyé tó ńgbà tó kú tó fọmọ sáyé ó ṣeé ṣe kó tún fi bàbá tiẹ̀ náà sáyé tó hmm. tó bá yẹ pé èèyàn bá kú ó fìyàwó sílẹ̀ sáyé ó fi bàbá màmá sílẹ̀ sáyé ó tún wáá fa àwọn ọmọ sílẹ̀ sáyé èyí sàwọn ọmọ nìkan ní ìjogún rẹ̀ lábẹ́ òfin ọlọ bàbá rẹ̀ ó jogún rẹ̀ màmá rẹ̀ ó jogún rẹ̀ ìyàwó nígbà tí àwọn ẹni tí àwọn tójú bọ́ tí wọ́n mọ bá àti ṣe sowó táwọn bá ti gbẹ̀tọ́ wọn nínú dúkìá rẹ̀ tó filẹ̀ èyí tó bá jẹ́ tàwọn ọmọ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọ́n yan alámòjútó fún dúkìá yẹn hmm. tí ọmọ báwọn ọmọ yẹn mójútó dúkìá yẹn nítorí kọ́mọ́bà jẹ́ pé zakati ọ̀jẹ̀rùn hmm. nítorí pé zakati wọnú owó kódà kó ṣe pọ́ ọmọ kékeré lọ́ba ní hmm. nítorí pé zakati ní í ṣe pẹ̀lú owó níní kò ní í ṣe pẹ̀lú ó ti bàlágà kò ti bàlágà lè tọ́jọ́ gbajù náà rọ àwọn olùmọ̀ hmm. torí kí zakati ọmọ bá wà á jẹun anabi ni ẹbọ mọ òrukàn mójútówó rẹ̀ kí zakati ọmọ bá jẹun nbẹnu hmm. dúkìá eléyìí tó ṣe kí zakati ò ní wọ hmm. bóyá lé tí wọ́n ń gbé irú eléyìí zakati ò ní wọ ó sì ṣeé ṣe kó jẹ́ pé àwọn dúkìá yẹn zakati ló wọnú wọn tí ó padà parun ẹ̀yin alámòójútó yẹn ẹ̀yin lè mówó yẹn kẹ́ bá wọn fi ṣe nǹkan kan eléyìí tó jẹ́ pé zakati kò ní wọnú rẹ̀ hmm. bí kẹ́ bá ń fira lé bí kẹ́ bá ń fira lẹ̀ hmm. so ilé tẹ́ bá bá ń fira tó bá jẹ́ pé ẹ bá fi háyà owó tí máa ń bí inú rẹ̀ lẹ́tì máa yọ zakati tó bá ká ní sọ́ọ̀bù hmm. so ilẹ̀ tẹ́ fira fún wọn lópin ìgbà tí ìbá ti ṣe pé pẹ̀lú àníyàn pé fẹ́ máa rà á tún tà ni so zakati ò ní wọ bẹ̀ so eléyìí wọn bá àwọn ọmọ yẹn sọ owó wọn títí tí wọn fi dàgbà wọn ní tó bá jẹ́ pé ọmọ kú ó fi bàbá tiẹ̀ sáyé bàbá tiẹ̀ ni wọ́n mójútó àwọn ọmọ ọmọ bàbá bàbá yìí wá kú ó fa àwọn ọmọ ọmọ lẹ̀ sáwọn ọmọ ọmọ jogun bàbá bàbá wọn wọn ò ní jogun rẹ̀ nǹkan yọ kan tó lè jẹ́ kí wọ́n jogun bàbá bàbá wọn òun náà ní kó jẹ́ pé bàbá bàbá wọn lọ́mọ hmm. kò lọ́mọ mí ìmàláyé hmm. bàbá tiwọn nìkan iná lọ́mọ rẹ̀ só àjẹpẹ́ hmm. tá a bá ti rọ́ ọmọ ọmọ ọkọ̀ ọmọ ọmọ àmọ́ ọmọ rẹ̀ mí ìbá ń bẹ àwọn ọmọ ọmọ yìí ò ní jogún àyàfi tó bá pọ̀ ọmọ rẹ̀ obìnrin ló bá jẹ́ àbáwọn obìnrin nìkan tó bá pọ̀ obìnrin ẹyọ kan ni á fún nídajì dúkìá bàbá tiẹ̀ hmm. ìdajì tó kù àwọn ọmọ ọmọ jẹ́ hmm. tó bá jẹ́ pé àwọn ọmọbìnrin tó pọ̀ ni á fún ọ ní ìdá méjì nínú mẹ́ta dúkìá tiẹ̀ hmm. ìdá kan nínú mẹ́ta tó kù àwọn ọmọ ọmọ jẹ́ bọ́mọ ọmọ tí ṣe máa jogún ìyànnu ìyá sọ pé ẹ̀yin bẹ láyé bàbá yín kú ẹ̀yin ọ̀ ọmọ tẹyin náà tún bí ó tún wá kó n fẹ́ jogun grandpa níbo ń bẹ <laughs> ọjọ́ bó ṣe jẹ. jazakumullahu khairan sheikh. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yẹn yazanu bulo ń sọ̀rọ̀. láti bí. ẹ̀sọ́ tó bá ṣẹlẹ̀ pé èèyàn láti yí òkè ọ̀yà ni. tó bá ṣẹlẹ̀ pé èèyàn ní ìyàtọ̀ tó fi yó. ìlú wo lòkè ọ̀yà. ìlú wo lòkè ọ̀yà ní Kánò. tọ ìbéèrè yín ló bá ń ṣẹlẹ̀ pé yẹn ní ìyá tó jẹ́ kiriyó tí yẹn sì sọ fún sọ fún pé ìyá kì í sọ̀nà lẹ́wà ẹ pẹ̀sẹ̀ ẹ wá sí ìsìlámù tí ìyá ní láyé àfi ibi tóun kù sí lélẹ̀ hmm. ibi tóun tọ́lọ̀ ti fún un lọ́mọ ni hmm. tọ̀ ìyẹn sì èèyàn bá sọ kò gbà kò gbà kò gbọ́ tó ìyẹn tún wá owó tẹ̀ wá ń fún ìyá ìyá wa ń kó lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ wọ́n fi ṣèdá mẹ́wàá àwọn afẹ́fẹ́ kórè ìyẹn tún máa kọ̀ǹpléǹtì òun lówó lọ́wọ́ tó owó tìyà ń rí lọ́dọ̀ táyà ara tiẹ̀ gan-an téèyàn sì mọ̀ pé ó wọnú àkáǹtì ìyá tẹ bá ẹyin ìyá ń kó lọ ìyá wà mọ́ kàn nínú ilé wọn. ó ti ó ti ọmọ tó ń bá ní lásìkò ọ̀bá ní kó tọ́jú òbí rẹ̀ hmm. nípa jíjẹ ibi rẹ̀ ọmọ kó má jẹ́ kí ìsàmì kó lè móbi rẹ̀ hmm. torí pé àwọn náà ti síwájú ṣe ìtọ́jú tiẹ̀ lásìkò tó ṣe pé téèyàn bá pinnu pé òun fẹ́ san padà fún wọn èèyàn ò lè san fún wọn láéláé hmm. torí gbà táwọn ń tọ́jú wa àdára wa mọ̀ tó hmm. lónìí ẹ̀yin ti dára yín mọ̀ tó kẹ́ wá sànú òbí yín lónìí kí ló fẹ́ gun yín lápá ń bẹ̀ tó ìyá yín yẹn ẹ pè sẹ́sìn Islam torí pé kì í ṣe mùsùlùmí ìyá takú wọn lé ó lòun ò ní ṣe Islam so ẹ̀yin ò ní yé gbìyànjú títí tí ó fi kó láyé hmm. tọ́lọ́ ní máa fìyàn mánà àti mánà ẹnìkan sí lọ́wọ́ ẹnìkankan hmm. ọlọ́run ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wù ẹ máa wá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ bá yín fi wọ́n mánà hmm. tẹ bá wà mọ̀ pé owó tẹ̀ ń fi ránṣẹ́ sí màmá yín wọ́n lò sí nǹkan tẹ́ẹ̀tì torí rẹ̀ fún wa wọ́n lò sí nǹkan tó takùtọ̀ lọ́hùn so ẹ da owó tẹ̀ ń kó fún wọn ní yanturu ẹ dá dúró hmm. ẹ wàá máa ra oúnjẹ fún wọn lọ́pọ̀ yanturu hmm. so tí yàrá ti ń róúnjẹ tẹ́ǹsì ń daṣọ tó da sí àlọ́run tẹ́ǹsì ń wá ẹnìkan tí wọ́n máa tọ́jú ìyá lójú méjèèjì inshàlá ó ti dá lópin ìgbà tí ìyá ọba ti ní jẹ́ pé tẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n wàá lò sí ń tọ́lọ́wọ́n fẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọn ṣe agbátẹrù ètò kọlọn kọba àbí sanwó lẹsùn lórí láyé àtìlọjọ agbóńdòlẹ ìyáàmọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. oṣàwọdún gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ olùmọdúnmọ center ní pápá abẹdẹ lógún ọṣọ tí wọn ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọlọkan ìjọkan ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina abdulsamad àti afa ismail tí wọn dìjọ kọ orin wàjẹ sẹkùn lọ khairan ọládùnní bẹẹ ló kọ mi inshallah ọjọ́ mẹ́jọ yìí láti pàdé títí gbàánà ni mo kọ ayé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.